mo yí bẹ́ẹ̀ mo sì sọ pé à kì í wulẹ̀ ṣerú yìí ni mò ń bá wí àwọn tọ́rọ̀ kàn wọ́n mọ̀ra wọn torí náà mi ò lè dákọ̀ gbogbo yín tán gbogbo ẹ̀yin tí ẹ contribute positively nípasẹ̀ pé ẹ grant mi ní interview lórí tv channel yín tàbí nípasẹ̀ pé ẹ tiẹ̀ tún wá mọ̀ọ́mọ̀ fi ìkéde síta pé ẹ̀yin ọmọ ìyá wa iṣẹ́ ẹ̀sìn ló délẹ̀ yìí o ẹni tó bá ní tó fẹ́ fi dá sí i torí pé ìnáwó òdi rẹ̀ ó bù àyà o ẹni tó bá ní tó fẹ́ fi dá sí i kó dá sí i o tẹ̀sí fi àkáǹtì nọ́mbà mi síta a nínú àwọn tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ọ̀gá jù lọ ó ní broda Muzammil Yorùbá Deen TV wàláhí sọmọbìláì ó jẹ́ kí iṣẹ́ náà ó jẹ́ kí iṣẹ́ náà kó tètè dòun ó jẹ́ kíṣẹ́ náà kó tètè di òun kí aláwọ̀kọ́ bá ní san án ní ẹ̀san olóore àtọ̀hún àti àwọn followers ẹ̀ ní orí Yorùbá Deen TV in fact nígbà mo kọ́kọ́ rí the world Yorùbá Deen TV mo kọ́kọ́ wò pé irú àwọn èèyàn wo ní bẹ́ẹ̀ bí kí ni jẹ́ Yorùbá Deen TV mo wá ń ronú linguistically pé ok Yorùbá Deen TV ok. okay ok mo ti gẹ́ẹ̀tì yín níta fẹ́ sọ fáyé ni pé táwọn tá a bá ń sọ̀rọ̀ nípa Islam àwọn yóò mọ túìtì Yorùbá differently pé ìyẹn ò wọ́ọ̀kì ńlẹ̀ Yorùbá o súnà ilé yóò wọ́ọ̀kì ńlẹ̀ Yorùbá o àwọn á fẹ́ yí ìròrí yẹn padà pé ẹ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ fẹ́ Yorùbá fẹ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ ni tẹ́ ẹ fẹ́ ṣe sí lọ́tọ̀ ni wọ́n wá mọ̀ọ́mọ̀ lọ kírètì platform tí wọ́n mọ̀ pé ní Yorùbá Deen TV tí ẹni tí ò lè understand the uh, linguistical implication rẹ̀ tí ó wọ̀n lérò pé ẹ̀ẹ́ so lórí Yorùbá Deen TV yìí bóyá wọ́n ń kí fáńbẹ̀ ni bóyá wọ́n ń kí awó ń bẹ̀ ni àjẹ́ pé ẹjẹ́ kóun lọ rèé wò nígbà tí ọba dé bẹ́ẹ̀ ní ọba rí pé wọn mọ̀ sọ̀rọ̀ fà wọn mọ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́ ọ̀rọ̀ kùránì àti àdìsí ni wọ́n mọ̀ ń sọ. ìgbà yẹn ni ó tó wá gbọ́ ìtumọ̀ Yorùbá Deen TV ni ó tẹ̀ wá gbọ́ yé kọ́lọ́ọ̀bá ni ṣe dáadáa fún bọ́lá Muzammil gbogbo gbà ni wọ́n máa ń yọ mí lẹ́nu lórí iṣẹ́ gbogbo gbà tí wọ́n yàtọ̀ láàrin gbogbo àwọn yòókù wàláì àtìmọ́ra rí. ṣé ẹ wá rí igun kejì tí mo tún fẹ́ kí mo fẹ́ kí ẹ̀yin náà ní o mo fẹ́ kí yín pé ẹ ṣe ibi tẹ́ ẹ bá dé àbí ẹ ṣe ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tí ẹ ti bá dé a tún ń retí ìtẹ̀síwájú lórí ẹ̀ ẹ bẹ́ẹ̀ ni ẹni àkọ́kọ́ tí mà kọ́kọ́ kí ó ní mudiru morikas mudiru morikas sheikh habibullah sheikh habibullah alilori sheikh habibullah ọmọ sheikh adam alilori mo mọ̀ kí yín gan-an ni o mo kí yín púpọ̀ púpọ̀ lórí kọ́nfẹ́rẹ́nsì tẹ́ ẹ ṣe before Ramadan tó ga sí pé kọ́nfẹ́rẹ́nsì náà ó dúró lórí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbógun ti iṣẹ́ yìí mo mà dúpẹ́ ibi tẹ́ mà bá dé báyìí mo mà dúpẹ́ lọ́wọ́ yín gan àti bẹ́ẹ̀ ṣe ṣe kọ́fẹ́rẹ́sì yẹn àṣẹ ẹ̀ tún fi ràn wá lọ́wọ́ ni alihamdulilayi torí pé before conference yẹn ààrí rògbà tẹ kọ́pì ẹ̀ jáde nǹkan mi lèmi tún mú un ṣe àmọ́ nígbà tẹ wá pépè tí gbogbo àmọ́ yín wá sarajọ gbogbo yín náà máa kí papọ̀ o oníkùránì mú kí ọ o yẹsẹ àlùnáka mú kí ọ ah, sufrisim tv bọ́dà suleiman rọ́jí mú kí wọ́n náà òkúṣẹ́ bọ́dà jamiu adégúnwà àwọn ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì nìyẹn o mo kí wọ́n náà agbẹ́sìgá mùrìtádọ̀ mo kí wọ́n náà jákèmálù mo kí ọ ọ̀rẹ́ mi tó wà lamẹ́ríkà tó wálé nítorí mi tó fẹ́ náà di last cover lé mi lórí kíṣẹ̀ mọ́ bàa jáde ọ̀rẹ́ mi ọ̀kan lọ mọ́ tí mo ṣàdúrà fún yàwó ẹ̀ pé ọmọ onísùnà ni ó bí láyé mo kíwọ náà gbogbo yín ní tilé tó kó pátápátá àtẹni tí mi ò tún mọ́ pẹ̀lú yín olórí yín náà ni mudiru mọ́ríkàs gúrùpù kan lẹ́yìn wà báyẹn gúrùpù kan ni àwọn Yorùbá dín Adawa Nabawiya, Save Your Soul, Guard Your Way TV, Nuratullah International, group kan làwọn yẹn wà. Ṣé group by group láyé? Ṣé wá group tàwọn ti mùdírù yìí? Ẹ dákun jẹ̀mọ́ ẹ bá ń tún wọn pé wọ́n ṣe é o. Gbogbo lé kí yín pé ẹ ṣe é o. Ẹ mà ṣe gan mọ̀ Gbogbo àwọn tí wọ́n ń wò òdodo tí wọ́n fẹ́ gbàgbọ́ yàtọ̀ fàánì jásí pé ọ̀dọ́ yìí ni wọ́n bìlọ́ǹgì sí ní kété tẹ́ ẹ sọ fún wọn pé ìtùkùtù ni àbúrò yìí mọ́ túmọ̀ o ayé ẹ sá fún un pé báwọn bá tiẹ̀ họ ó yẹ káwọn rí nǹkan tí ń lé àwọn nǹkan tẹ́ ẹ lẹ́ẹ̀rí hùn ẹjẹ́ wàá dùn ó ti ẹ̀rí ẹ̀wù wọ́n bá lọ sórí Google Play wọ́n bá dá lóògùn ẹ̀rọ ah, ẹ̀yin náà lọ wò ó ti bá mi polówó ẹ̀ ẹ wò ó yóò dáa fún yín yóò dáa fún yín o ọlọ́ba mi tún ẹ̀yin náà ṣébi tẹ́ ẹ kù sí àwọn tó ti dánlóòdù mobile Quran as at now wàláì wọn ò níye má wọn ò ṣe kí ni wọn ò níye má ìdí tí wọn fi níye rèé o èmi polongo ẹ Yorùbá Deen TV polongo ẹ àdáwà nàbàwíyà polongo kolongwe, save your soul polongo ẹ̀ your way tv kolongwe, ẹ̀ to láì international ọ̀nà polongo ẹ̀ àtàwọn míì ní group ti a group a wọ́n polongo àwọn group b olórí group yẹn ni sheikh to sheikh professor mudirul markaz sheikh habibullah ibnu. Sheikh Adam Alilori kọ́lọ́mbà ni jẹ́ kán máa bẹ lórí dáadáa àti gbogbo àwọn àsọmọgbé wọn àwọn wà ní gbùgbí àwọn náà wọ́n ṣe kí ni o àwọn náà polongo ẹ̀ fàyè so nígbà àwọn súnà àwọn súnà wa gbọ́ látẹnu wa nígbà àwọn bídíà àwọn bídíà náà gbọ́ látẹnu wọn àwọn náà wá wò pé ah, ah, ẹ̀ ń pariwo pọ́kùnrin ó tutù kùtù ó tutù kùtù ẹ jẹ́ àyírí ẹ̀ wo lànà bá ń dánlóòdù ẹ̀ ẹ máa ń dánlóòdù o ìwọ náà lọ rẹ̀ wò ó lọ wò ó ọkọ̀ iye òǹkà àwọn tó ti dánlóòdù kò sí àwọn tí ń transfer e kò sí mọ́ o ẹ tó dánlóòdù ẹ dàírẹ́kìtì tó dánlóòdù ẹ ti lé ní thirty ìyẹn ní báwọn ọba tún wá di ọjọ́ kan ẹnìkan bá tún sẹ́ẹ̀lì kankan sí mi ó ní kí n wò ó ah! ẹ jẹ́ n wò ó ó ní kí n wò ó pé irú kùránì mi wọ́n mà tún ti gbé sórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń dánlóòdù ẹ̀ ọ̀rìn. sẹ́rí àwòrán tí wọ́n nìyí wọ́n yàtọ̀ sáwòrán tiwa mo bá ní kí n yẹ̀ wò nígbà tí màá yẹ̀ wò ọba tún di kùránì tèmi kùránì tèmi la síbọ̀ tí wọ́n rèé àwọn wá kọ báwọn ti wá ṣe ni pé wọ́n ṣe tó tóbi gan-an èdè tí wọ́n ló ń one two three four five six seven eight nine ten eleven twelve wọ́n lọ bíi méjìlá nínú èdè yẹn ni Yorùbá translation wà. kọ́ńtì kọ̀ọ̀kan tí wọ́n ti tú Quran sí èdè wọn àwọn lò nu áàpù yìí wọ́n wá lo ti Yorùbá ok wọ́n wá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkan báyìí tí ì ní rẹ̀ òní wọ́n ti ń lò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní kété tí wọ́n rí tèmi wọ́n gbá yẹn yọ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n fi tèmi rọ́pò rẹ̀ bí àwọn eléyìí bí wọ́n ṣe ń lò nìyẹn kò mọ nìyẹn o ó tún ku àwọn kan àwọn yẹn mo tiẹ̀ mo mẹ́sẹ̀gì wọn ọ̀rọ̀ náà sì kàn níjókòó yìí insha allah. àwọn yẹn nìyí àwọn yẹn tún ní àwọn eléyìí náà ọ̀tọ̀ làwọn eléyìí náà o àwọn náà tún lo Quran mi kódà lábẹ́ àyà kọ̀ọ̀kan wọ́n ń kọ àbúrò yìí mọ́ Mikael ẹ̀kọ́ yẹn ni ni wọ́n gbé sí abẹ́ ìtumọ̀ àyà kọ̀ọ̀kan. so a ti wá rí fọ́rọ̀m méjì báyìí tó dá sí pé Quran tí mo tú sí Yorùbá mobile app ẹ̀ òun ni wọ́n lò àwọn náà sì ní àwọn èèyàn tiwọn báwa ṣe ní àwọn èèyàn tiwa tó dánlóòdù tiwa làwọn náà ní àwọn èèyàn tiwọn kò tún wá mọ́ ń bẹ̀ o ní Saudi Arabia tó bá ti gbọlọgbọ báyìí ní Saudi Arabia Quran mi wọ́n ti fi òlùlù wọ́n sì gbé sórí íńtánẹ́ẹ̀tì lọ sí Islam House Islam House ọba níbẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ yìí Islam House Islam Web wọ́n máa ń ṣe ìdáhùn àti ìbéèrè lórí íńtánẹ́ẹ̀tì wọ́n sì ní kìsìmù library Quran mi ó ní ti Yorùbá tí wọ́n tẹ́wọ́ gbà táyé ń kà. sẹ́ẹ̀rí pé ó yẹ kí n kí mùdírù dáadáa. oníkùránì mo kí yín mo tún tu yín kí lẹ́ẹ̀kan sí i. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe gbógun tìmí yẹn gan-an ó lérè fún mi ó lérè fún èmi ní tèmi o torí pé ẹnikẹ́ni tẹ́ ẹ bá sọ pé ìtùkùtù làbúrò yìí mọ́ tú tí ó ń tì yín ò ya dìdìrìn dẹ̀dẹ̀wùrẹ́ amukú mẹ́kọ̀ọ́ yóò sọ pé n tó túmọ̀ ẹ̀jẹ̀ ń kàwó ẹ̀ẹ̀kan lè sọ pé họ kó sì họ láì rí nǹkan tí ń lé e. alihamdulilayi almost all the world is now reading my Yoruba translation almost all the world alihamdulilayi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dìde ìrànlọ́wọ́ sí fẹ́ náà. kì í nìkan màá dá lápá o kì í ṣe mi nìkan ìwọ tó ọ tó oníkọ́bọ̀ o ní jáyé má wá mo ní àkíyèsí kan láàrin pílásífọ́ọ̀mù méjì tí. ẹ gbé quran mi sórí wẹ́bsáìtì yín mo ní àmọ̀ràn tí mo fẹ́ fún yín alákọ̀ọ́kọ́ náà ni wípé bọ́ bá jẹ́ pé nítorí kí n lè di mílíọ̀níà ní ti owó ni mo bá fi ṣiṣẹ́ yìí ni mi ò ní í gbé sórí íńtánẹ́ẹ̀tì káyé máa dáńlóòdù ẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ̀kọ́kọ́ dìyẹn mú bá ná. ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ ẹ mọ̀ pé ọwọ́ mi dúkìá mi ni iṣẹ́ ọwọ́ dúkìá mi ni sọ kùránì kalẹ̀ ní èdè Yorùbá iṣẹ́ ọwọ́ tèmi ni ìtumọ̀ rẹ̀ yẹn nígbà tó wá jẹ́ sí ọwọ́ mi tẹ́yìn náà sì mọ̀ bẹ́ẹ̀ wá dáa bá mu kẹ́ fi tó mi létí. pé kí n fún yín ní yọ̀ǹda láti gbé iṣẹ́ yìí lárugẹ tó sì jà sí pé according to ti àwọn ẹnjìníà mi sọ fún mi wọ́n sọ pé ṣe báwọn sọ fún yín pé kẹ́ ẹ jẹ́ kó máa já dọ́là fún yín ẹ̀yin lẹ sọ pé ẹ nídìí dọ́là ní ìsìn irú àwọn eléyìí ní ìsìn ẹ̀ ń bá ti ń download ẹ̀ yóò máa ní nǹkan tí ó máa wọlé fún wọn sẹ́yìn náà lè gbọ́rú ìròyìn bẹ́ẹ̀ kínú yín ó dùn sí èmi tí mo ṣiṣẹ́ mò ń gbé ní ayékalẹ̀ ẹ̀fọn ń jẹ mí ara ń ro mí à ń ra gẹnẹrétọ̀ à ń re epo à ń ṣe gbogbo ẹ̀ mo wá gbéṣẹ́ òun sórí íńtánẹ́ẹ̀tì pé kó jẹ́ ọ̀fẹ́ ẹ̀yin wá gbé síbẹ̀ láì gbà yọ̀ǹda ọwọ́ ń já tọrọ kọ́bọ̀ ọ̀ ń já fún yín ẹ fẹ́ ṣe tọrọ kọ́bọ̀ ńléwọ̀ fèmí náà ni. bákan náà nínú àṣìṣe yìí ni wípé nítorí pé ẹ gbà yọ̀ǹda láti gbé síta kẹ́ tó gbé bọ́ọ̀ta ok èyí tó yẹ kẹ́ ẹ gbé bọ́ọ̀ta gangan àti bó sì yẹ kẹ́ gbé bọ́ọ̀ta òun kọ́ ni ẹ̀sìn gbé bọ́ta ọ̀rọ̀ yìí wá dàbí ọ̀rọ̀ ìyá two thousand and two tí mo ṣe késẹ́ẹ̀tì àṣírí ìsọ̀nà tó lè fa tì mo wá ṣe sínú ninety késẹ́ẹ̀tì nígbà náà lọ́hùn a ní sixty a ní ninety so àṣírí ìsọ̀nà tó lè fa tì àkọ́kọ́ tó kọ́kọ́ jáde gbàrà tí side two ẹ̀gẹ́ta ní sufi inú ninety ni mo ṣe sí. Si nítorí pé nítorí ayé pírẹ́sì táwọn èèyàn wá tí wọ́n sàfẹ́ máa jẹ́ sí oníṣẹ́ wọ́n ìbá àti ju èmi pa lóyún Ìbàdàn yìí lórí kẹsẹ̀sì wọn àwọn fẹ́ máa jẹun lọ́ntì wọn ni ok wọ́n kẹsẹ̀sì yẹn dáadáa pé náìtì ni wọn ò wò pé náìtì kẹsẹ̀sì ni wọ́n ṣe bí sixty ni wọ́n bá lọ ṣe wọ́n bá lọ eh, dọ́ǹpù ẹ̀ wọ́n kọ́pì ẹ̀ sí orí sixty wọ́n bá ta lọ rẹ́gẹ́dẹ́ ní sima wọ́n ta lọ rẹ́gẹ́dẹ́ àwa sì kó bíi páálí asàkó bíi hundred pieces lọ àwa rí i pé hundred tá a kó lọ kò yá ńlẹ̀ àwọn èèyàn sì ń kera wọn ra kẹsẹ̀tì yìí níbo lẹ ti ń rí kẹsẹ̀tì yìí níbo lẹ ti ń rí lọ́ba di pé bani jẹ́ ń wo tó mú lọ́wọ́ ń bá yẹ̀ wò àkọ́kọ́ ná lébẹ̀lì wò sí lára rẹ̀ o sì sọ pé kẹsẹ̀tì àti sọ́tìlì fàátì ni mo tún wò múlíà this is sixty kẹsẹ̀t náìtì ni mo ṣe níbo lẹ́yìn ti rà nàmánìà aláàjì yẹn ọlọ́gbọ́pọ̀ wá yẹn ọkọ̀ ló gbé wá kódà inú mọ́tò ló ti ń dọ̀m̀pù ẹ n bá sì lọ bá aláàjì ẹ̀ lẹ́ o ẹ mọ̀ sí kúṣẹ́ ládàá o kẹsẹ̀tì mo fẹ́ ra ó ní ọgbẹ́ náírà ni iye táwa náà ń ta náìtì nìyẹn o nígbà náà lọ́hùn à ń ta náìtì ní hundred naira à ń ta sixty ní eighty naira nítorí pòun ti ní mákẹ́tì ọwọ́ àpè ní ọgbẹ́ naira. Ah, aláàjì ẹ dákun àáfàá tó ṣe kíṣẹ́ẹ̀tì ń jẹ́ ẹ̀dá mọ́ ó lóun ò mọ́ bóun lè ṣe á rí à ah, ó lóun kàn rà kan níbẹ̀ ni ní lójú kan náà tá a jọ wà Allahu Akbar mo wá ní ọ̀dà o yìí sì fún ọ̀yàn ẹni tó ṣe kẹsẹ́ẹ̀tì àti rí sọ̀làtòlì fàá ti lọ́wọ́ ní à yín ni à ẹgbẹ̀lẹ́ sà ẹgbẹ̀lẹ́ sà ẹ kí wàá láwa ṣe fún yín báyìí ní ìsìnkú ní à tẹ́ẹ̀sì fún mi àkọ́kọ́ náà fún wípé ẹ̀wà gbàyọ̀ǹda sẹ́ẹ̀rí pé ẹ ti gé information yẹn báyìí n tá a sọ sínú ninety ẹ ti gé kù sí sixty information yẹn wà nítora wọn nígboro mọ́ ìyẹn kọ́kọ́ jẹ́ àdánwò àkọ́kọ́ àdánwò ẹlẹ́ẹ̀kejì ni wípé èmi oníṣẹ́ ń bẹ láyè mò ń bẹ láyè mò ń bẹ láyè lójú ayé mi náà ẹ sì ń ṣe iṣẹ́ yìí à níjà tí mo ṣe táwọn ń sún fi world wide tí wọ́n ṣàṣì mi lórí rẹ̀ tọ́lọ̀ òpè ó mú mi lẹ́yìn bá fẹ́ máa jẹ́ ẹ sì bẹ̀rù ọlọ́run aláàjì lọ́ba ní ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ọ̀yọ́ lòun ti wá pẹ̀lú ògùn ọlọ́run lọ́dọ̀ yín nìbàdàn bá fún un òun bá a bá yín lẹ́yìn tí mà dòní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ò rí mọ́ ẹ má jà máa ṣe báyìí mọ̀nà káyì ẹ má jà máa ṣe báyìí mọ̀nà káyì ṣe rí ṣe pé ọ̀kan nínú iṣẹ́ tí mo kọ ọ̀kan lélẹ́yìí èmi mo mọ ibi tálàáfíà mi kù sí èmi mo mọ ibi tí ọlọ́run ni ọ̀kan dá mi gúnlẹ̀ pé kẹ́ máa gbé mi káàkiri tó o fi kó yín sí ni àtòru àtọ̀sán kó náà ọlọ́run lọ́kàn gbà fún yẹn ẹ wá dákun mo wá ń fàsìkò yìí sọ fún informally pé ẹ̀yin tẹ́ ẹ ti gbé sínú app ẹ mẹ́sẹ̀gì mi màá yọ̀ǹda ẹ̀ fún yín sẹ́rí mi ò mi ò nídìí owó yín mi ò nídìí owó yín ẹ má wọ̀rí ẹ fi yẹn lẹ̀ ọlọ́run ti tó mi màá yọ̀ǹda ẹ̀ fún yín èyí tí mo gbé bọ́ọ̀tà sórí áàpù mi gangan òun ni kẹ́ gbé bọ́ọ̀tà torí yẹn gangan ni Saudi náà gbé bọ́ta that is the latest èyí tí mo tẹ̀sí nùwé tí tá à ń kó jáde lónìí òun gangan ni kẹ́ ẹ gbé jáde òun gangan ni kẹ́ ẹ gbé jáde ẹ dákun mo bẹ̀yìn ni ẹ má jẹ́ kí information yẹn kó lọ láàbọ̀ torí pé eléyìí ní ìsìn èyí tó jẹ́ footnote ń bẹ kò sí ń bẹ ọ̀wọ́ ìtumọ̀ sàpáná ló gbé jáde footnote ń bẹ kò sí ń bẹ mà kò sì yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ tó bá mọ àwọn tó ní àwọn áàpù wọ̀nyẹn kó bá ń sọ fún wọn wípé mo ti yọ̀ǹda fún yín kẹ́ ẹ gbé bọ́ọ̀ta ṣùgbọ́n ẹ mẹ́sẹ̀gì mi kí n lè sẹ́ǹdì original copy sí yín tó ti yé kí n lè sẹ́ǹdì original copy ẹ̀ sí yín so aláwọ̀ ah, bàmí sàn ilẹ̀ sàn dáadáa yóò ti yé so èyí ní báyìí ṣe agreement lórí ọ̀rọ̀ owó ṣùgbọ́n tẹ́yìn náà bá mọ̀ pé kínní ń jáwó sí ńlá kò tẹ́ bá fún mi lọ́rẹ ń gbà ó màá gbà ó torí pé kò ní dáa kí oní nǹkan kọ́ mọ wá gàrí mu. ká sì máa fi nǹkan rẹ̀ gẹ́tọ́kì ṣe pé kò bá mu báwọn but mi ò ní báyìí ṣe agreement pé kẹ́ ẹ mú iye báyìí wá mo ń sọ lójú gbogbo ayé báyìí mi ò ní báyìí ṣe agreement pé ẹ mú iye báyìí wá but ẹ bá mọ̀ wípé kínní yìí o lọ́dọ̀ ti yín o torí pé ọ̀nà méjì ní ẹ máa ń gbà gbé nǹkan sórí íńtánẹ́ẹ̀tì ìyá máa gbé síbẹ̀ lọ́fẹ̀ẹ́ ìyá sì máa gbé síbẹ̀ tó dá sí pé tẹ́ bá ti ń download ẹ̀ báyìí yóò máa já òkè kò sábúrú bíi pé kò fẹ́mi náà lẹ́bùn bọ̀sí mi ò ní bọ́ come to agreement pé èlò ló mọ̀ fún fún mi láíláí ní bọ́ ṣe yùn but kẹ́ ẹ gbé full information sórí íńtánẹ́ẹ̀tì ó wà very very important sí mi ó ti yé. wàyí o a ti kí gbogbo yín a kí gbogbo yín ẹ̀yin ará alé a kí yín ẹ̀yin ará àta tẹ́jọ́ mọ̀ ìyá wa nínú ẹ̀sìn àkìyín ẹ̀yin tẹ́ tún wá gára àta náà tẹ́ tún jọmọ̀ ìyá wa bẹ́ẹ̀ náà àtúnkẹ́yìn náà ntọ́ba ti yẹ kẹ́ ẹ máa wí nípa sẹ́yìn èyí sá máa wí tọ́ba wù ọ́ sọ pé mo túure tọ́ba wù ọ́ sọ pé mi ò túure méjèèjì náà ló lẹ́sàn-án méjèèjì náà ló lẹ́sàn-án báyìí o òní yìí ní òní tí í ṣe ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún fourteen forty two mo ń fi àsìkò yìí kéde fún wa wípé Quran mobile app tá a ṣe jáde a ti sọ di hard copy ó sóòtó bí pọ̀. ó nìyí o ó ti wà ń ta báyìí fún ẹnikẹ́ni tó bá fẹ́ rà á fún ẹnikẹ́ni tó bá fẹ́ rà á in fact bí mo ti gbé lọ́wọ́ yìí mi gámọ̀ kí mo gbé nǹkan lọ́wọ́ <laughs> èmi gámọ̀ kí mo gbé nǹkan lọ́wọ́ ó wà bọ́ọ̀kì ó wà beautiful ó wà easily readable fún ọ̀dọ́ àti àgbàlagbà kò wẹ́ẹ́ pọ̀ kò tóbi jù ó sì wà ní sándàdì ilẹ̀ tiwa mọ́gìntàn jẹ Saudi gan ọ̀tẹ̀ bọ́ta láìpẹ́ ìwọ sáà jókòó gbẹ̀hùn kọ́ ọ máa sọ ohun tí ó ń bọ́ sí ọ lẹ́nu iṣẹ́ ládàá ò dúró iṣẹ́ ládàá ó ń tẹ̀síwájú ni pẹ̀lú ògùn ọlọ́run mo wá fi àsìkò yìí kí gbogbo àwọn àfáà mi pátápátá gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ mi ní alif batata tí wọ́n ṣe ẹlẹ́bọ tí wọ́n kì í ṣe ẹlẹ́bọ torí àfọ oríṣi méjì mo kí lọ́dọ̀ rẹ̀ mo kí lọ́dọ̀ àfọ ẹlẹ́bọ mo sì kí lọ́dọ̀ àfáà ní àkìdá mo ti yé èèwọ̀ sí ní kásàdúrà fún ẹlẹ́bọ èèwọ̀ ni. so gbogbo àwọn àfáà mi tí wọ́n kọ́ mi ní alif batasa àwọn kan bẹ nàìjíríà àwọn kan ò sí nàìjíríà tí n bá tún ní kí n máa dákọ sí wọn náà wọ́n má pọ̀ díẹ̀ o wọ́n pọ̀ díẹ̀ ní àwọn tí mo mu omi ìmọ̀ lọ́dọ̀ wọn tí wọ́n kọ́ mi ní ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n kọ́ mi láti inú tírà wọ́n tó fi ara kọ́ mi. àwọn tó ti kú nù wọn kọ́lọ́mbà ní foríjì wọn àwọn tí ń bẹ láyé nínú wọn kọ́dà mo mọ̀ fáwọn kan bẹ ní àbúrọ̀dù báyìí tí wọ́n wà láì pẹ̀lú mi báyìí nínú àwọn tó jẹ́ àfáà mi tí wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ ọlọ́ba mi ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan yín ọlọ́ba mi ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan yín. ìyá mi tó bí mi ọlọ́run bá ní fọ̀rùn o wọ́n kú sínú Islam wọ́n kú sínú Islam so mi ò kàn mọ kéèsì tí bàbá mi dàbí alára ṣùgbọ́n ti ìyá mi ó dá mi lójú pé ìyá mi ìyá mi kórìíra ẹbọ púpọ̀ wọ́n kórìíra ẹbọ púpọ̀ púpọ̀ wọ́n kórìíra oògùn púpọ̀ púpọ̀ ọlọ́run pé kí wọ́n kàn délẹ́hà ni ọwọ́ pé wọ́n kàn ṣẹ̀há nìkan ni àmọ́ gbogbo ohun tí ń jẹ́ pé ẹni tí ń jẹ́ bọ́ ọ̀ ìyẹn su kò sí ẹ̀fẹ́ kéèyàn lérí ògùn sóhun lónìí àtiwọ́ àtogun rẹ ọlọ́run jọ yín ni ọmọ ọmọ dúkokò ogun mọ́mọ òun pé ọmọ òun ó kù àkọlọ̀ <laughs> bá ní fọ̀nù o bákan náà abdulaziz lóde ajé ẹni tó jẹ́ step father mi bàbá dáadáa ni wọ́n o bá ní fọ̀nù àwọn náà. Ah, àti gbogbo òkú mùsùlùmí ẹ̀yin ọmọ ìyá wa ẹ dákun fídíò yìí ẹ bá ní ṣíà rẹ̀ mo fẹ́ kí mùdíbi mọ́díkàs kí wọ́n rí pé mo kí àwọn dáadáa ẹ̀ẹ́n mo fẹ́ rí kí wọ́n rí pé mo kí àwọn dáadáa ẹ̀ẹ́ mo ti gún wọn kẹsẹ́ nìyẹn o torí pé àwọn sì wà lórí ti ọ̀rọ̀ tiwọn tí ò tí ì ní kókó ẹ̀ẹ́n nígbà wọn tiẹ̀ wá yan alága àbí tí wọ́n yan ọmọ ẹgbẹ́ wọ́n tún wá lọ yẹn nìkan tó yẹ pé mọ̀ṣáláò láàmọ̀ pè mọ̀ṣáláò àfa mọ̀ṣáláò láàpè yóò ti yí ọba òun ẹ̀mẹ́gà sọ jù bá ń lọ torí pé ọjọ́ òní ọjọ́ ọ̀dùpẹ́ ni fọ́lọ́hùn ọjọ́ yíyin Allah ni ọjọ́ ìfi ẹ̀mí ìmoore hàn sí àwọn olùṣe dáadáa ni àwọn tí wọ́n rí i pé káwọn kún àáfàá súnà lọ́wọ́ lórí ìtàn òdodo ká wọn rí ní dáadáa ẹ wá máa gbọ́ lẹ́yìn àlùkùránì báyìí sànkó náà ní tíra àkọ́kọ́ wa ohun tó tẹ̀lé ní tíra hadisi tíra hadisi tó sì kọ́wọ́ lé àlùkùránì òun náà ni sọ̀híhù àlìbùkọ́rí ti ìmọ̀ọ́mù wa bùkọ́rí tíra náà ìkọ̀ọ̀kan tiẹ̀ náà yọ́mọ̀ fẹ́ẹ̀ tó báyìí yóò sì ń lọ bíi mẹ́jọ tí mo gbà lérò pé mo fẹ́ kọ kí n tó jáde láyé ṣèṣì á rí i pé kì í ṣiṣẹ́ mi nìkan iṣẹ́ gbogbo wa ni o ohunkóhun tí ìwọ náà bá fẹ́ máa fi dá sí i lọ́sọ̀ọ̀sẹ̀ ni o lóṣooṣù ni o mọ́mọ́ gbẹ̀yìn mọ́ gbẹ̀yìn o ẹ̀wọ̀n kọ́ta ti ń bá ìsìláàmù wá bọ̀ ńlẹ̀ Yorùbá àsìkò tiwa yìí má ti yàtọ̀ pé ààrẹ ni tó lè kọ èdè Yorùbá ní àkọ́tọ́ tí ó fi ṣàlàyé ẹ̀sìn fún wa àwọn tí bí ni wọ́n ní lọ́dọ̀ àwọn tí bí ẹ ti mọ̀ wọ́n àwọn ni wọ́n ní lọ́dọ̀ tẹ́gbẹ́ gbogbo òwe tí wọ́n báyìí wọ́n á kọ́ ní Yorùbá tí ó dùn ká wọ́n tún máa fọ́n lógun títì wọ́n tún máa ha wọ́n tún máa fọ́n láwọn Yorùbá tó yanjú pàápàá jùlọ àwọn tó ń pè ní ajẹ́rìí wọ́n gbọ́ ìyàláyà Yorùbá wọ́n gbọ́ ìyàláyà Yorùbá yé àti kíkọ sílẹ̀ rẹ̀ àti kíkọ sílẹ̀ rẹ̀ ọ̀gá ni wọ́n ká máa rí àwa mùsùlùmí tí ó lè tí ó lè fèsì ìpèníjà yẹn táwọn náà bá rélé ní sanbaka orí wọn ò pè wá wọn ni ẹ́ẹ̀ so ẹ̀yin mùsùlùmí ẹ ti tají báyìí bẹ́ẹ̀ ni a tají ẹ má wọrí a tají àwọn ìtumọ̀ òdì tẹ́ ń gbé sórí tẹ́tẹ́lẹ̀ yẹn gbogbo ẹ̀yin christian ẹ̀yin pastors ẹ̀yin reverend ẹ̀yin wòlíì ìǹtẹ́ẹ̀kà ti dé báyìí ẹ̀ẹ́kà tẹ́ gbọ́yé dáadáa ẹ̀ gbọ́yé dáadáa pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ gbọ́yé dáadáa torí náà iṣẹ́ olóore ń tẹ̀wájú ni o sọ̀rọ̀ ìbùkọ́ rí lọ́pọ̀ súnkàn báyìí ẹ̀ ń bá fẹ́ máa dá sí i kó pè mí àásọ̀ tó bá jẹ mọ́ àásọ̀ fún un yóò ti yé iṣẹ́ gbogbo wa ní o not only iṣẹ́ àbúrò yìí mọ́ o Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa so ohun tá a gbà lérò pẹ̀lú ìkójáde iṣẹ́ ìní kìí ṣe pé àwa tó àga high table kan àwa máa ké sí àwọn chairman of vocation àwọn kìnìún kan of vocation no a kàn fẹ́ create awareness a fẹ́ jẹ́ kí ayé ó mọ̀ pé nǹkan báyìí èyí ti ṣẹlẹ̀ èmi tún fẹ́ ṣẹlẹ̀ kókó ń ta gbàlérò pẹ̀lú lọ́ńṣìn nìyẹn o torí náà kí gbogbo ẹ̀yin orí gbogbo ẹ̀yin tí ẹni tv channel lórí social media àáfẹ̀kẹ́ bá ní transmit ìjókòó yìí kẹ́yìn náà kẹ́ ẹ sì sọ àwílé kẹ́ ẹ wílé lórí bẹ̀rẹ̀ lórí Yorùbá Deen TV àdáwà nàbàwíyà Save Your TV Guide Your Way TV, Nuratullah International, Alif Dawa TV, Sheikh Ismail Salahuddin, Sheikh esauke Afawa Mutohir, Afawa Oganija, Afawa Abdulgani Juma, àti Afawa nílùú Ìbàdàn yìí ni o, Suleiman Amubieya, Suleiman Amubieya, mọ̀jẹ̀ ayọ̀ ọ́ lẹ̀, mọ̀jẹ̀ ká yọ ọ́ sílẹ̀, nǹkan kan náà jọ ni wá, igi kan kì í dágbó ṣe. igi kan báyìí kì í dágbò ṣe gbogbo àwọn tí mo kà á lẹ́hùn ìṣẹ̀lẹ̀ àsowọ́pọ̀ fún àṣeyọrí iṣẹ́ yìí ẹni tí ò tí ì dá sínú yín iṣẹ́ kù ńlẹ́ o ọlọ́run ò fún yín ti kùránì sẹ́nu ọlọ́run ò kọ́ ọmọ yín nu àmọ́ ti àdíìsì ṣe kí ni ò ń bẹ̀ ńlẹ̀ gbogbo tó kálukú yín bá ní ẹ̀jẹ̀ àfigbárùkù tí ní o aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa o subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.